والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقول السلام عليكم ورحمة الله Mungkin satu lagi di sana Jadi kalau kita Contoh láti gba pààrọ̀ rẹ̀ pẹ̀lú àlékún ọ̀tọ̀ láti gba pààrọ̀ rẹ̀ pẹ̀lú àfikún torí ẹ̀ àbá fẹ́ wá sàlàyé fún wa lẹ́yìn láti mọ̀ pé tó bá jọ ní kíkà náà àgbọ̀dọ̀ tó bá pààrọ̀ rẹ̀ àfikún ọjọ́ jẹ́ dọ́gba fún mi ìwọ náà gba tiẹ̀ lọ́wọ́tọ́wọ́. àwọn akéènì àti kéènì wọn wá lè lórí ìtàn náà torí pé ń bẹ nínú àwọn nǹkan tí wọ́n kà lórí ìtàn náà lórí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní. أغاني والقبض والشعير والخلد كجنس واحد kẹjẹnsẹn wàhídù wọn ní alikama àti sàáyé àti sọlù gbogbo eléyìí orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ̀ bí oríṣi kan náà ni wọ́n jẹ́ nípa ńsọ́sọ́ àti ẹgbẹ́ bí wọ̀. oríbi kan náà ní gbogbo ẹ̀ tó bá fẹ́ fẹ́ alukama tó bá pààrọ̀ ṣàìrì abafẹ́ fi ṣàìrì bá pààrọ̀ ẹ̀sọ́lù iye múlù tó bá mú wa àbí iye òṣùwọ̀n tó bá mú wa fífọ́ mú kìlógíráàmù mẹ́wàá wa nínú ọ̀kan nínú wa kìlógíráàmù mẹ́wàá ni wọ́n fi fún ọ nínú òmíì. tí oríṣi kan náà ni wọ́n jẹ́ ojú òtọ́ kọ́ wáyé láàrin alukama àti alukama kò gbọ́dọ̀ wáyé láàrin alukama àti sàárì kò gbọ́dọ̀ wáyé láàrin alukama àti ẹsẹ̀lù sàárì ọjọ́ alukama ṣùgbọ́n òun ó máa ń dàbí olómi ewé olómi ewé so bẹ́ẹ̀ náà ni sóòlù. oúnjẹ wóró lọ náà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí agbọ́dọ̀ ti kàn gba pààrọ̀ míì láì jẹ́ kí wọ́n jọ dọ́gba ó sì gbọ́dọ̀ jẹ́ fún mi wọn náà gba tiẹ̀. lẹ́yìn eléyìí afaani wà zẹbi bòkòlò ọ̀sìn zẹbi gbogbo oríṣi ó lè jẹ́ kọ̀bá jẹ́ olómi ewé kọ̀bá sì jẹ́ olómi yéyè àti mazẹ̀bí òun náà ní ẹ̀rínàb ètò ajára tá a sátọ̀ gbẹ ọgbẹ tìkóró tìkóró nù yẹn máa fi tó ń jẹ. zẹ̀bí oríṣi owó lè jẹ́ àti zẹ̀bí gumi ọjọ́ dọ́gba agbọ́dọ̀ kíkà nínú oríṣi rẹ̀ gbígbà pààrọ̀ oríṣi míì àyàfi kí wọ́n dọ́gba kó sì jẹ́ látọwọ́dọ́wọ́ wọ́sàmùrù kò lóhùn jìn bẹ́ẹ̀ ni gbogbo dẹ́bìnú tẹ́rí fíìmù oríṣi kan náà ni gbogbo wọn dàbínù oríṣi kan náà ni gbogbo wọn a gbọ́dọ̀ fi dàbínù kan gba pààrọ̀ míì láì jẹ́ pé ìta gbé wá yóò dọ́gba pẹ̀lú ìta abẹ́ gbà gbẹtẹlẹ ìbáyé wa a rí i pé dàbínù ètí wọ́n fẹ́ gbà ó tún ju ètò gbé wá lọ èyí sàwáwí dàbínù tó gbé wá ó ti gbẹ jù ọta yọ èyí tí wọ́n fẹ́ gbà èyí sàlàyé àní gbogbo wọn gbọ́dọ̀ jọ dọ́gba nígbà tó ti jẹ́ pé dàbínù ni gbogbo wọn jẹ ṣùgbọ́n àṣàkíyèsí pé dàbínù yẹn ó gbọ́dọ̀ jẹ́ kó ti gbẹ dàbínù yẹn gbọ́dọ̀ jẹ́ kó ti gbẹ eléyìí tó túmọ̀ sí pé ẹ̀fọ́ ọ̀rọ̀ débi inú èyí tó ti gbẹ àgbọ̀dọ̀ ti gba pààrọ̀ èyí tó ti gbẹ ìdí ni wípé èyí tó ti gbẹ lásìkò tó bá gbẹ tó bá fúnro kò ní wúwo tó bó ti ṣe wúwo ní ìgbà tí kò ì tí ì gbẹ yàtọ̀ sí èyí tó ti gbẹ tó ti kó ti dájú pé bó ti fẹ́ wà náà ló ti wà yẹn torí ẹ̀dẹ̀ nínú gbígbẹ sábà fẹ́ fi gba pààrọ̀ ẹ̀dẹ̀ nínú gbígbẹ gbogbo wọn jọ dọ́gba ní wúwo ṣùgbọ́n oríṣi wọn oríṣi kan náà la gbé wọn ìpìlẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbé dẹ̀bí nù àbáwọn ẹni tó wà lù wọn dáadáa tí wọ́n máa jẹ́ àwọn ọmọ ìgbé dẹ̀bí nù lórí sí ó pé gba ọpẹgbẹ oríṣiríṣi dẹbí nù ṣùgbọ́n ṣẹ̀rí àṣọ yìí gbogbo ọlọ́kan ọ̀jọ̀kan oríṣi dẹbí nù ẹ̀yà kan náà ni wọn torí ẹ ẹni wàá fẹ́ fi dẹbí nù fi gba pààrọ̀ dẹbí nù iye dẹbí nù tó bá gbé wá iye bó bá ti ṣe wúwo irú rẹ̀ náà ni wọ́n gbé fún ọ lẹ́yìn tó wúwo ṣùgbọ́n ká ṣàkíyèsí wípé ìwọ lọ gbé dẹbí nù wá dàbínù tó gbé wá yẹn tìkòrò tìkòrò ló gbé wá ó wá bẹ́ẹ̀ fi gba pààrọ̀ dàbínù míì tó ti wọ́n ti pọ́ gbogbo kóró rẹ̀ dànù bẹ́ẹ̀ ni torí kò sí àrà tí wọ́n máa dá sí dàbínù láyè sí dàbínù kó tó di pé ọ̀nbẹ́nu dàbínù tó ti pé kó dọ́jà gbogbo kóró rẹ̀ ni ó ti yọ ọlọ́kọ̀ọ̀kan yóò á kú dàbínù tí wọ́n jẹ nìkan wọ́n á fẹ́ fi gba pààrọ̀ pẹ̀lú dẹ̀bínú tí kóró wà ń bẹ̀ rìbá ọ̀wọ́ bẹ̀ wọn nítorí pé kóró wà náà kan kò sí kóró náà kan ògèdè tí wọn máa jẹ lọ fẹ́ gbà pẹ̀lú èyí tí wọn máa jẹ tọ pẹ̀lú èyí tí wọn jẹ torí ẹ àpèjú wọn náà lọ pọ gbogbo kókóró ètò wà ní ètò fẹ́ gbé wá wọn wá fi fún ọ ní irú oríṣi tó ń fẹ́ láì ní kóró nínú wọn bẹ nínú dẹbínú tó ti pé lẹ́yìn ìgbà tí wọn bá yọ kórókó nú ẹ tán wọn wá kó ẹ̀pà sínú ẹ wá súná ìmẹyìn gidigidi lẹ́yìn tí wọn bá yọ kóró nínú ẹ wọn kó ẹ̀pà nínú àbí. kẹ́nìkan wá bá gbé oṣù mẹ́rin gidigidi ẹbí nu wà. dàbínù wà tùtùpín lẹ́yìn ìgbà tí wọ́n bá yọ kóró nù rẹ̀ tán wọ́n fẹ́ pa wọ́n fi dípò wọ́n fẹ́ pa wọ́n fi dípò kóró yẹn wọ́n abẹ́ fi gba parọ́ pẹ̀lú dàbínù tí kóró tún yìí jẹ́ wà nù ẹ̀ rìbá ti wọ bẹ̀ nù torí ẹ̀ wọ́n náà gbé ìtẹ́pá wa nù rẹ̀ wá irú ẹ̀ pa kan náà àbí kẹ́ ẹ ti yọ gbogbo ẹ̀ pa àti ẹ̀ nídìí ẹ̀ pa ń bẹ̀ rárá ni ànídìí ẹ̀ pa ń bẹ̀ bẹ̀bí ní ìdíkòrò wà ń bẹ̀ pẹ̀lú ìdíkòrò wà ń bẹ̀ báyìí àbí kọ́ ti jẹ́ pé ìkíní kejì wọn kò sí kóró nínú wọn gbogbo dẹ̀bí nù oríṣi kan náà ni o wọ̀nyá ẹ̀rọ̀mù mùtàfà ọ̀bìlà èèwọ̀ ni káta ọ̀kan kọ́pọ̀ tó kan lọ nígbà tó yẹ kí pààrọ̀ la fẹ́ fi gbà tó bá fẹ́ fi dẹ̀bí nù gba pààrọ̀ iye tá a bá gbé wá náà la gba irú rẹ̀ gẹ́gẹ́ bó ti wá nínú àwọn hadith tó wà nù Sahih Bukhari àti Muslim pààrọ̀ Nabi sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa o láti ta dẹ̀bí nù ti gba dẹ̀bí nù nígbà tó kàn bá pọ̀ jù kan lọ nígbà tó kàn bá pọ̀ jù kan lọ ló sùn wà òṣùwọ̀n ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní kíkà ẹ̀yọ kọ̀ọ̀kan òṣùwọ̀n tó bá gbé wá irú òṣùwọ̀n tó fi gbà mí. láti mà ebi tó máa fa àwọn èèyàn lẹ̀ nípa káràkátà tí wọn ò fòfin ọlọ́wọ́n bá fi dè wọ́n gbogbo ìdáwé kò sí bó tilẹ̀ wáyé kò sí bó tilẹ̀ wáyé wọ́n gbé dẹ̀bínú tó ti gbé ahọ́n wá ti dẹ̀bínú Algeria àwọn abẹ́bí gba dẹ̀bí nù ilé ìtọ́ wọn lórí gidigidi ah, ti dẹ̀bí nù alùpàpẹ́yìn kọ́ wa sọ ife yẹn wọ́n ti jẹ́ pé kìlógíráàmù mẹ́wàá mo gbé wa ti dẹ̀bí nù alùpàpẹ́yìn àbí kí n gba kí n fi gba kìlógíráàmù ọgbọ̀n nínú dẹ̀bí nù alùjọ́sáì fi máa gbẹ̀wò ìwé gàǹtà kàwọ́ tó o lè sọ bẹ́ẹ̀ tó bá ń kíkò sófin ọlọ́run nítorí pé wọn máa wọ pé tí wọn gbé wá ó tún púpọ̀ ó ti dáa pọ̀ yàtọ̀ sí léyìí tó kí gbogbo ó ti gbẹ bí páálí kò sí tọ́kàn wá bẹ́ẹ̀bí nù bẹ́ẹ̀bí nù ẹgbẹ́ léyìí sórí òṣùwọ̀n iye tó bá wọ̀n irú rẹ̀ náà láwọn fún nínú oríṣi tó fẹ́ gbà ẹnìkan wọn kéèké ní gbogbo tó máa wọn fi dẹ̀bí nù gba dẹ̀bí nù wọn fi alikama gba alikama wọn ò ní sẹ́yìn wọ́n ní sẹ́ǹtì ṣùgbọ́n bùkátà wọn ọ̀yàtọ̀ èyí tí wọ́n ń wò kó dùn púpọ̀ yẹn tí ọ̀fẹ́ gbà lọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì tó wà lọ́dọ̀ rẹ̀ kò wú tó èyí tó wà lọ́dọ̀ jẹ kò sì sọ́nà tó lè bá débi rírí irú èsì ń bẹ lọ́dọ̀ rẹ àyàfi kó pé tiẹ̀ náà kalẹ̀ òfin ọlọ́run bá ti dá lórí wípé káwọn èèyàn kíkálukú kọ́ rẹ̀ ó lè bá àbáńtí ń fẹ́ tó bá ti lè sọ sí ẹlẹ̀ kò burúkú rí ètò àlọ́ ẹlòmíì gbà ìdínú tó fi jẹ́ pé ìgbà tí ìwọ bá gbé tiẹ̀ kalẹ̀ òun náà ní láti gbé tiẹ̀ kalẹ̀ ẹ fi wá jọ pààrọ̀ rẹ̀ lọ́nà tó yẹ pé ó rí bùkátà rẹ̀ ó rí gbọ́ lára dọ́gba òun ó sì gbọ́ bùkátà rẹ̀ lára ètò náà gbà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àwọn èèyàn wà síwájú kó tó di pé wọ́n ronú kan káwọn máa náwó lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ilé ayé torí ẹ̀ mubadalatul mal bil mal eléyìí tó ń wáyé láàrin àwọn èèyàn tẹ́lẹ̀ tó ń pè trade by barter onígbé wọ́n lọ mú tó níwá wàá fi gbà tó ní èso owó tó o bá ti ní kankan lé kò ní rí kankan gbà ebi ebi ebi oúnjẹ ní pẹ̀yìn ẹsì lásán lé rẹgẹdẹ wàá lọ má sọsọ nílé wa wàá fi gba pààrọ̀ wàá fatọ fi gba pààrọ̀ oúnjẹ bàbá wa lásọ àfi kébi ọmọ apààyàn nù kò ní kankan lé tó lè fi gba pààrọ̀ kébi ọmọ apààyàn tẹ́lẹ̀ jẹ báwọn èèyàn ti fẹ́ ń ṣòwò tẹ́lẹ̀ tó Islam wa sọ fún wa pé gbogbo eléyàn kò burú tó bá jẹ́ pé àmọ́ tó bá jẹ́ pé àwọn nǹkan tá a fẹ́ fi gba pààrọ̀ yìí ọba jẹ́ nǹkan tí rìbá máa wọnú ẹ̀ a gbọ́dọ̀ ṣàkíyèsí wípé ìta fẹ́ fi gbá parọ̀ báwo ló wúwo sí iye bó ti ṣe wúwo náà ní tá gbà ní parọ̀ náà gbọ́dọ̀ jẹ́ torí kọ́ má di rìbá. afáwa ni wal-qutniyyatu asnafun fil-buyu' wa ikhtalafa fiha qawlu Malikin. ولم يختلف قوله في الزكاة أنها صنف واحد وأنا القطنية àwọn nǹkan tó jẹ mọ́ oríṣiríṣi ẹwà àwọn ẹwà lóríṣiríṣi láti ṣàlàyé díẹ̀ nínú àwọn oríṣi wọn wọn ní nínú káràkátà oríṣiríṣi ni wọn wọn èso oríṣi kan náà eléyìí tó túmọ̀ sí wípé tó o bá fẹ́ fi ẹ̀wà tá a máa jẹ irun tó kọ́ mọ̀ tá a fi ń ṣe gbẹ̀gìrì tí wọ́n fi ń ṣe rẹ́sì tí wọ́n fi ń ṣàkàrà tí wọ́n fi ń ṣe ọ̀lẹ̀ tó bá jẹ́ pé irú ẹ̀wà yẹn lọ fẹ́ fi gba ẹ̀dẹ̀s ẹ̀dẹ̀s wọn ò lè fún ṣẹ̀wà tí wọ́n bá ti ṣe òun ṣe ní yípadà dídàbí ọbẹ̀ gbẹ̀gìrì ojú wọn sì máa sábà fi ṣe ni kí wọn máa fi jẹ búrẹ́dì tọ tó bá wọn fẹ́ fi ẹ̀wà dáàmà tó fẹ́ fi gba pààrọ̀ ẹ̀dẹ̀ wọn ní ẹ̀wà yẹn àti ẹ̀dẹ̀ oríṣi ni wọn oríṣiríṣi ni wọn wọn èso oríṣi kan náà eléyìí tó túmọ̀ sí pé kò burú kó o fi ẹ̀wà kó o fi gba ẹ̀dẹ̀ kẹ dá bọ́ ti ṣe mú fún kálukú yín ó lè fi múdù mẹ́ta eléyìí kó fi gba múdù mẹ́wàá eléyìí ṣùgbọ́n májẹ̀mú tí ọ̀sẹ̀ kù ní kíni kọjá yẹ dẹ́n bìyẹ̀ ọgbọ́dọ̀ jẹ fún mi wọn náà gbà tiẹ̀ àǹfààní pé àwọn jẹ́ oríṣiríṣi nù ṣùgbọ́n tó bá gbé oríṣi kan náà ni wọ́n bá sí wọn sí yóò já sí pé o ò lè fi ẹ̀wà kó fi gba àádẹ́s àyàfi kí wọ́n jọ dọ́gba ní wíwúwo kó sì jẹ́ pé bàbá ti ṣe fi tí wọ́n lé ọlọ́ọ̀ni wọn ló gbé tí wọ́n fún wa. torí ẹ̀ ó túmọ̀ sí pé àwọn ẹ̀wà oríṣiríṣi ni wọ́n wọ́n èso oríṣi kan náà a lè foríṣi ẹ̀wà kan fi gba oríṣi míì ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú wípé kí ọ́sà ti jẹ́ látọwọ́dọ́wọ́ láì kò fi falẹ̀ ṣùgbọ́n o wọ́n lè pọ̀ jura wọn lọ. eléyìí jẹ́ ti àwọn ẹ̀wà wọ́n wá ní ìmáàmù Malik rahimahullah ọ̀rọ̀ wọn ó sọ oríṣiríṣi nípa eléyìí pé ṣé oríṣiríṣi ni wọn àbóríṣi kan náà pé ṣé oríṣiríṣi ni àwọn ẹ̀wà ní àbóríṣi kan náà gbogbo ẹ̀wà wọn lọ́rọ̀ ìmáàmù Malik rahimahullah ó pé ó yàtọ̀ síra wọn bì ìgbà kan olóríṣiríṣi lẹ́wà ìgbà kan olóríṣi kan náà lẹ́wà ẹ̀yin sì máa bà ní tọ́wọ́ àánú kápẹ́ lóríṣiríṣi àti tọ́wọ́ nínú kápẹ́ ní oríṣi kan náà tá a bá pẹ́ lóríṣi kan náà kọ̀tọ́ ká fi gba èyí tí ó ju irú ìta gbé wa lọ lóṣùwọ̀n ó sì gbọ́dọ̀ jẹ́ fún mi gbàjẹ́ ṣùgbọ́n tá a bá pẹ́ lóríṣiríṣi wọ́n lè wọ́n lè wọ́n lè pọ̀ jura wọn lọ lóṣùwọ̀n a lè ta fúnra wa bá a bá ti ṣe fẹ́ kí wọ́n pọ̀ jùlọ àwọn lọ lóṣùwọ̀n ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú kọjá pé fún mi wọ́n náà gbà. tọ́ ṣùgbọ́n àwọn ẹni tí àwọn ń tẹ̀lé ìmáàmù Malik àwọn làwọn ń pè ní Malikiya máàlìkù máàlìkù ló wọn jẹ òní sọ pé ẹ wàbí ìkọlà máàlìkìyà ọwọ à ń tọ́ka sí máàlìkù ọmọ nítorí tó bá sọ pé òun ni màlìkíyà sọ málìkù ẹsẹ màlìkíyà àbíbọ̀ málìkù ṣe fẹ́ di màlìkíyà ìwọ nìsín orúkọ rẹ oúnjẹ kìíní Hamza tí wọ́n lè máa gbé wọn ní Hamziya Hamziya báwo nítorí pé Hamza tù ní wọ́n ṣe ṣe Hamziya tó. So, nítorí ẹ máàlìkù ni máàlìkù kéésù ni màlìkíyà ọ̀pọ̀lọpọ̀ ń tà ń kà nínú fúk táwọn màlìkíyà yìí ọ̀rọ̀ màlìkíyà ni kéésù ọ̀rọ̀ máàlìkù. torí ẹ ìgbà mi wọn máa ṣe wọn máa ṣe àfihàn pé máàlìkù sọ báyìí àbí kò sọ báyìí títa wàhálà ti ń káàbọ̀ látẹ̀ kàtẹ́ ìfisọ̀ fún máàlìkù ọ̀rọ̀ rẹ̀ takú àbí ọ̀takú èyí tó súnmọ́ ẹni kọ́ jẹ́ pé gbogbo tẹ́ máa ń kanu mọ́sáàbù kan kọjọ́rọ̀ ìmáàmù ṣùgbọ́n ìwádìí fi hàn wípé kìí ṣe ọ̀rọ̀ ìmáàmù ni gbogbo ọ̀rọ̀ tẹ́ máa ń kà nínú mọ́sáàbù kan àwọn ọmọlẹ́yìn ìyẹn ju wọn lọ́pọ̀lọpọ̀ tó wà bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó máa ń pè ní mashhur mashhur mashhur ní mẹ́tàbí ní mẹ́mí máàlì pípọ̀ ńlọ́gbàjúmọ́jù ńlọ́gbàjúmọ́jù òní wọn máa fi fèsì dábàá béèrè òní wọn máa fi fèsì dábàá béèrè èyí tó pọ̀ jù nínú irú àwọn àbá báyìí àbá Ibn al-Qasim ni lọ́dọ̀ màlìkíyà èyí tó pọ̀ jù nínú tẹ́ tó wọn sọ fún yín pé ní mẹ́tàbí ní mẹ́tàbí àbá ọmọ akéwù máàlì ti ń jẹ́ Ibn al-Qasim ìlọ́fà nínú àtúpalẹ̀ pípò lè má mi má lè ní làwọn olùṣèwádìí náà mi sọ pé ṣé màlìkí yà lọ́ọ́ ká máa pe àwọn tí wọ́n ń tẹ̀lé ìmáàmù Malik ni àbí kọ́ọ̀sì mi yà ṣé màlìkí yóò ní wọ́n ni àbí kọ́ọ̀sì mi yóò ní nítorí pé gbogbo tí Ibn Qasim tó ń bá ti sọ generally òun náà ni wọ́n máa sábà tà lẹ́sà ní madhabul Maliki ìgbàgbọ́ tí wọ́n ò ní pé ó súnmọ́ Malik púpọ̀ ntọ́ba wa sọ bàbá àjọrọ̀ máàlì bàbá àmàjọrọ̀ máàlì nígbà tó jẹ́ pọ́dọ̀ rẹ̀ ló ti wá òun náà la fún lọ́lá lọ́dọ̀ wọn. torí ẹ̀ iná sọ pé ọ̀rọ̀ méjì ló wà lọ́dọ̀ ẹ̀ máa máàlì rahimahullah ṣùgbọ́n lọ́dọ̀ àwọn màlìkíyà èyí táwọn fún lọ́lá oníkẹ́ ẹ̀wà oríṣiríṣi rẹ̀ oríṣiríṣi ni kì í sọ oríṣi kan náà. kọ́kànnù nínú ọ̀rọ̀ máàlì ọ̀rọ̀ mi tún wá lọ́dọ̀ Malik sẹ́ni gbogbo ẹ̀wà pátákáfà oríṣi kan náà ni wọn. ṣùgbọ́n nínú báàdì zẹ̀kẹ́ à ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ Imam Malik nípa oríṣiríṣi ẹ̀wà tí ń bẹ onípo oríṣi kan náà gbogbo ẹ̀ nínú zakat oríṣi kan náà ni gbogbo ẹ̀ nínú zakat eléyìí ni alùpùpù fi dín ta ló lè ṣe yàtọ̀ fún wa láàrin ẹ̀wà nínú zakat àti ẹ̀wà nínú bòyọ̀ kí ni àtúntò láàrin zaka láàrin ẹ̀wà oríṣiríṣi rẹ̀ tí wọ́n á gbé zakat la fẹ́ yọ àti ìyàtọ̀ tó wà láàrin ẹ̀wà oríṣiríṣi rẹ̀ tó wá pa àwọn arajà ń tajà ni. Náà sẹ́mi pé ẹ̀kọ́ mọ́sálásí ó yàtọ̀ sẹ́kọ̀ọ́ kíláàsì ẹ̀kọ́ kíláàsì tó o bá ti ní ilé máa dáhùn ọ̀yà ta ni kò ní tọ́kàn wá torí pé àní fẹ́ kó lódò wájú ẹ̀mẹ́kọ̀ọ́ mẹ́sàlásì ó bóyá láti rí wọn ìbéèrè àmọ́ abẹ́ béèrè lálẹ́ yìí kí ni yàtọ̀ bẹ́ẹ̀ ni sheikh wa ibn Uthaymeen rahimahullah náà máa ṣe ló fi jẹ́ pé tí sheikh ibn Uthaymeen bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kí ti gbogbo yẹn nílé jókòó síwájú ìrọ̀lẹ́ ìwọ ọ̀yà ṣe yàtọ̀ fún aláàánú méjèèjì oṣù gbogbo èèyàn oṣù bá sí ọ wọ́n ti kí ọ sheikh àti sheikh lódò nìyẹn eléyà sì máa ṣe kẹ́kọ̀ọ́ dúró lórí ṣùgbọ́n ọkàn máa sọ̀rọ̀ lọ ń máa gbọ́ kásẹ̀tì hàn afẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ báyìí kí ni yàtọ̀ àwọn ẹ̀wà ní bábí zẹ̀kà àtàwọn ẹ̀wà ní bábí bóyọ̀ náà ẹ̀ náà. Mhm. rárá o kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ náà ẹ wá dáhùn ẹ wọ́n tí wọ́n bá béèrè tẹ́ bá ti jáde àmọ́ ọmọ dáhùn kìnìún ẹni kà sọ sọ. naam. Mm-hmm. Mm-hmm. kóso ń dọjọ bẹ́ẹ̀ náà ẹbí ọgbọ ó ní í ṣe pẹ̀lú rárá naam ẹ dáhùn ẹgbẹ́ bùn làjíjẹ lọ́mọ. نعم لا إله إلا الله sẹ́yìn òfurá gbé dáhùn rẹ̀ ti kọjá hmm? sọ̀rọ̀ káfí ilẹ̀ ẹ̀ máa dáhùn jọ mi àti béèrè ìbéèrè kan bẹ́ẹ̀ náà rí tẹ́ẹ̀ dáhùn bá àmà hmm? ti dáhùn rẹ̀ ń bò mí bá hmm, ẹ wá rán alẹ́ tí ó kọ sọ abéyàn yìí. Hmm? Salim Mawla Abi Hudhaifa Masha Allah. Ah, kí ló dé tá a fi kí ni ìdáhùn ìbéèrè mi ìdáhùn ìbéèrè wo ni ìdáhùn kẹlòmí ọ̀ràn wa létí Bashiru sọfẹ̀yìntì kéèké wá bí sùn bàbá fẹ́ sùn náà. ìdáhùn ìbéèrè wo ni ìdáhùn yìí bẹ́ẹ̀ rí nǹkan bá wọn. wọ́n ti sọ dáǹfà àní ìdáhùn ìbéèrè wo ni. ẹ̀hẹ́n ẹ bá bí léèrè igbe tani tani gan nínú Islam làgbàlagbà tí wọ́n ní kó mú ọ mú obìnrin kan ó lè bá àdé wọ fún ẹ sì dáhùn jọ náà a sì la filẹ̀ ẹ̀yìn sì ti sín pébi asínsín náà la gbàgbé ẹ̀sìn tó adúpẹ́ fọlọ́ àti dáhùn rẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ mi bí ẹnìkan sì wà ń bẹ̀ ẹlòmínà ń bẹ̀ ń bẹ̀ àwọn ti gbàgbé tiwọn torí gbogbo ẹ̀ náà nígbà tí èsì pé akẹ́kọ̀ọ́ làwọn fa <laughs> tó bàbá tó ti dáhùn ẹ̀rì pé akẹ́kọ̀ọ́ ńlá làwọn àwọn dáhùn ìdáhùn yẹn ṣe déédéé bẹ́ẹ̀ náà lélẹ́yìí sábà fi ilẹ̀ fọdún mẹ́wàá bóyá lẹ́yìn dáhùn dáhùn tọ́fẹ́ dáhùn ọ̀rẹ́ rí nǹkan mọ́ tó ìdáhùn rẹ̀ ni pé eléyìí náà ń pè ní pé kò fi dé ìjẹ́sẹ̀ pé bẹ́ẹ̀ ọkàn máa kàwé lásán ìdáhùn rẹ̀ ni wípé tẹ́ ẹ bá wo káràkátà wọ́n sọ wípé ẹ̀wà. E oríṣiríṣi nítorí káwọn èèyàn ó lè bá a láǹfààní àti lálékún owó Islam pè lóríṣiríṣi tàbá mọ́rọ̀ tó pè lóríṣiríṣi níbi káràkátà wọ́n fi fàyè lẹ̀ fáwọn èèyàn láti lálékún owó tí wọ́n bá gbé ẹ̀wà pupa wá tó fẹ́ fi gba ẹ̀wà gbogbodò gbogbodò ẹni tó ní ẹ̀wà gbogbodò gbogbodò yẹn ọtọ sí kọtọ yìí pé ẹ̀wà pupa tí wọ́n gbé wá yẹn ọgọ́rùn-ún kílò rẹ̀ lòun ò fi fún ọ ní ogójì kílò ẹ̀wà gbogbodò gbogbodò tó ń ní tòyí Islam ò sí tó bá ti jẹ́ ọwọ́ sí ọwọ́ sẹ́wọ̀n kéle yẹn ó sì náà kéèyàn ní àlékún àrídìkì ó sì náà kéèyàn ní àlékún àrísìkí nítorí kí ẹ̀wà gbogbodo gbogbodo tí wọ́n fi gbà yẹn bóyá bó ti ṣe jẹ́ ogójì kílò yìí wọ́n á tara rẹ̀ láǹfààní àti pawó tí ẹni tó fi gba ọgọ́rùn-ún kílò ní rí fi pa nínú ẹ̀wà pupa ó sì lè já tòjì jẹ tẹ̀yìngbà tó ń fi ogójì fi gbọ́gọ́rùn owó tí ó tara rẹ̀ rí á yọmọ pọ̀ púpọ̀ ọlọ́run fààyè lẹ́yìn lẹ̀ tó dàtà àwọn èèyàn fi láǹfààní àti lálẹ́kùn owó ṣùgbọ́n níbi zakat ntí wọ́n wò wọ́n fi pé gbogbo ẹ̀ wà lórí síkà náà ó ní àti dínà ahun àti ṣàánú aláìní wọ́n fẹ́ dínà ahun máa wọ́n lówó wọ́n fẹ́ ṣàánú aláìní tí wọ́n gbà zaka nítorí tá a bá pe ẹ̀wà bó ti ṣe pé oríṣiríṣiríṣiríṣiríṣi tá a bá pe wọn lóríṣiríṣiríṣiríṣi oníkálukú àwọn akẹ́tọ̀ èyí tí mo ní nínú oríṣi ẹ̀wà yìí o pọ̀pọ̀ tó ẹgbẹ̀rún kan àtọ́gọ́rùn méjì múdù ní oníjẹ yọ zakari èyí tí mo sì nínú oríṣi ẹ̀wà yìí náà òun náà tó bẹ́ẹ̀ ní oníjẹ yọ zakari èyí tí mo nínú oríṣi kẹta náà òun náà pọ̀ tó bẹ́ẹ̀ ní oníjẹ yọ zakari àmọ́ tá a bá ní gbogbo oríṣi kan náà ni tírò eléyìí mélèyìí mélèyìí mélèyìí sẹ́wọ̀n kẹ́ ti dínà ahùnmólówó ẹ sì dínà rírí jẹ fún aláìní nítorí pé nínú kó wọn yọ zàká aláìní ó di zàká gbà ńlọ́fà ni málìkù ti sọ pé gbogbo ẹ̀ níbi zakat oríṣi kan ni torí àti dínà ahùnmólówó àti dínà rírí jẹ fún aláìní ṣùgbọ́n níbi káràkátà eléyẹn wọ́n ní oríṣiríṣi ni láti sínà kọ́lọ̀ ọ̀rọ̀ apá kan lọ́rọ̀ gbára apá kejì wọ́n ṣàti ṣàkíyèsí pé ìgbà táwọn ta fúnra àwọn ńkọ́ bóun làwọn ti ṣe sán fúnra wọn ọwọ́ tọwọ́ láì jẹ́ kí wọ́n ti dé kó omi náà ti rà kí wọ́n tó gba èyí tí wọ́n fi ta èyí tí wọ́n tà sọ eléyìí ní ìyàtọ̀ tó wà láàrin méjèèjì wá sí sọ eléyìí fánù kan nínú fánù fánù kan nínú fánù fánù. ike nkan oríṣi kana náà kí ló dé tó wá yàtọ̀ níbí ẹ pè lóríṣi kan náà bí ẹ kó oríṣiríṣi níbẹ̀ yẹn tẹ̀lé yẹn ẹni tó bá wọ́n ló ti mọ̀ dájú fẹ́k ó ti mọ̀ dájú ìmọ̀ ìmọ̀ kéèyàn ó lágbọ̀ọ́yẹ torí ẹ ó pàtàkì pé níta máa ń gbọ́ ká máa dé lọ́pọ̀lọpọ̀ àwọn àyè láyé ni ń wàhálà àwọn èèyàn sì ti di olùmọ̀ ńlá wọn lọ ilé ẹ̀kọ́ mi òwe ìta ń gbọ́ yìí náà ni wọn sì ti di olùmọ̀ ńlá kò sọ̀rọ̀ tó lùmọ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ni sọ wọn mọ̀ kọ̀m̀plìtì ẹ̀ nítorí wọn ti gbọ́ rí wọn sì ń gbọ́ wọn dì yẹtí wọn ń gbọ́ dànù torí ẹ̀ àwa náà jẹ́ fúnra wa ká má jẹ pé níta sọ ń gbọ́ báyà sọ ń dókòó àfi pàrònú rẹ pàrònú rẹ báwò kí ni ṣe wá dà ronú sòkè yẹn wọn máa bọ̀ pẹ̀lú ẹ̀mí tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ó wá nù àdéhìí gàgà irú ládàtọ́ lọ́wọ́ fẹ́ni tó lọ sí mẹ́tíláṣí pẹ̀lú ẹ̀mí kóun lọ kẹ́kọ̀ọ́ tí èsì nǹkan mi ló gbé lọ bẹ̀. àti ẹ̀ bá lọ pẹ̀lú ẹ̀mí kóun fẹ́ lọ kẹ́kọ̀ọ́ tó wáyé jẹ́ pé gbogbo tí ń kọ́ yẹn ń dè Allahu akbar wàláhì kò ní pẹ́ kò ní jìnnà tó bá kọ́ wọ bí tá a kọ́ dé yìí yẹn bá máa wá lójoojúmọ́ ń ṣe ń dè ọlọ́lọ́ bóyá èyí tá à ń ṣe tẹ́lẹ̀ abẹ́rẹ́ sí ṣe báyìí ká máa ṣe èyí tá à ń bá ṣe ń dè ìmọ̀ ń pọ̀ lórí wa nù tó gbogbo ń sábà ti fẹ́ ṣe nù gbèsè ayé wa ẹ̀kàrí ti ń bọ́ sí wa lórí pé báyìí la àìṣe báyìí báyìí la àìṣe báyìí sàǹfààní kéèyàn jókòó nìyẹn sheikh abubakar jabir aljazairi hafizahullah bàbá yẹn níbi títí wọn kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí sallallahu alaihi wa àyàn ti mọ̀ pé ẹ̀kọ́ tiẹ̀ bí gbàtà ń ṣe wáàzì lásán ni tòṣùgbọ́n àwọn tí wọ́n sábà jókòó ń bẹ àwọn àgbàlagbà ni àwọn àgbàlagbà àwọn àgbàlagbà àwọn àgbàlagbà pẹ̀lú ògbọ́n ẹlòmíì látara bí òṣìṣẹ́ lè má lè lọ bí èsì ìsaláì má jókòó níbi ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ kàkà ni tí wọ́n mọ̀ mẹ́nu bá nù mà tí ò ní kọ̀m̀plìtẹ̀ torí bí wọ́n ti gbọ́ tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà wọn máa dé. ìdàgbàlagbà bá rí sí ọ̀dọ́ nígbà tá a ti mọ̀ kó pọ̀lọpọ̀ nu wa wọn lọ ilé ẹ̀kọ́ àwọn tí sì ń lọ míì ti sá tòyídé yẹn bá ń kọ́ náà kọ́ máa dé nà nítorí pé nǹkan mìíràn ti dé ó rí i a gbọ́dọ̀ kàn máa fi ọkàn wa sí ti pé ń gbọ́ kásẹ̀ ń gbọ́ kásẹ̀ eléyìí jẹ́ kí mò ń dúró lórí ìtẹ́yìn bá ti gbọ́ wọ́n láǹfààní àti wàá mẹ́ngbà wọn sọ ọ̀yàtọ̀ sẹ́ni tí máa ń gbọ́nu kásẹ̀ nítorí tó fi gbọ́dọ̀ yàtọ̀ sí ni pé ọwọ́ tí ń tọ́ ọgbọ́n ó fi dúró lórí tiẹ̀ kò ní dàbí tẹ́tọ́ gbọ́nu kásẹ̀ nítorí pé bẹ́ẹ̀ ni tí ń sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ títí ṣe ń kala títí ń fọwọ́ sàpèjú ebi ṣe ń sọ gbogbo ẹ̀ ni wọ́n rí eléyìí ọ̀ràn ọ lọ láti jẹ́ pé kí nǹkan yẹn kó tètè dúró lórí jẹ́ sí ẹni tó kàn gbọ́ ọ̀nù kí sẹ́sì tòbí yẹn ti máa ń kẹ́kọ̀ọ́ nù tó ǹjẹ́ yẹn sì ń kọ́ nínú ẹ̀kọ́ níjọba rí láǹfààní nínú rẹ̀ wàá máa kọ́ lẹ̀ tìrẹ̀ làwọn olùmọ̀wá ló ti jẹ́ kí wọ́n ṣe àwọn tírà wọ́n ní من فتح الباري فوائد مجموعة من مجموع الفتاوى لابن تيمية فوائد مجموعة من شرح النووي على صحيح مسلم أما ترى وابين ike ńgbà tí mò ń kà láyè ni tí mò ń kà gbogbo tíra gbogbo ẹ mo ti kà lápẹtùwé kéde mi o kéde mi mò ń sọ o ìyẹn ni pé sọkọwé o yóò sọ pé òun ti kà láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ ìgbà tó wọn kà àwọn nǹkan tó wọn mọ̀ rí nínú mà tọ́jẹ́ tuntun sóhun tọ́jẹ́ àfìgbà tó ń tó kàwé yìí ló ń tó rí ló ń kọ́ kalẹ̀ yìí ìwọ náà sàǹfààní ń bẹ torí wọ́n ni má láǹfààní àti ka gbogbo ẹ̀ láyè rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan púpọ̀ tún wà mẹ́tí wọ́n gbọ́ rí tó mọ̀ rí tó ń ti gbọ́ rí tó ti mọ̀ rí tí ọ̀kọ́ láǹfààní ni gbogbo tí ẹ̀ máa ti ń gbọ́ nínú ẹ̀kọ́ nǹkan tó العلم صيد والكتابة قيده wọ́n ní ìmọ̀tẹ́rì báyìí ẹran ni tí ń bẹ nù gbẹ ẹran orí ọ̀dà ni tí kọ́ọ́lẹ̀ ìnìdí ní sísọ lókùn malẹ̀ ká kọ́ọ́lẹ̀ òní sísọ lókùn malẹ̀ ọ̀yẹ́ tù yóò dá kẹ̀bílẹ̀ ìbáyà lè jẹ̀mí ìlú wọ́n ní wọ́n á wá òkú tó dáa láti fi di ẹranko orí ọ̀dàn rẹ tó rí mú nítorí pé wọn ṣàdédé pé lẹ́ranko orí ọ̀dàn torí pé tó bá mú gàlà nísìnyí báyìí ṣé yọ farabalẹ̀ bí ewúrẹ́ à tó o bá sọ́ra tó o bá súnmọ́ ẹsẹ̀ rẹ̀ tó tó o lè fi lu ọ̀nkùn tó o bá mọ̀ nítorí pé òun ara rẹ̀ ò ní balẹ̀ pé kí ni kó lè á gbóhùn wáyìí tó bẹ́ẹ̀ tó eléyìí bẹ́ẹ̀ náà ni mà kò rọrùn láti rí tí mo bá ti wá rí èmi náà gbọ́dọ̀ sọ ọ́lẹ̀ torí pé tí mo bá sọ ọ́lẹ̀ níjọ́ tí mo bá tún padà dédìí rẹ̀ yóò di tuntun bí ìgbà tí ń rírí ni. torí ẹ̀ àwọn kẹta ń gbọ́ sábà ti sàǹfààní kan ẹ̀mẹ́jì ọmọ sá lọ bẹ́ẹ̀. eléyìí jẹ́ báwọn. ولحوم ذوات الأربع من الأنعام والوحش sẹ́mfọ́n wàhìn wọ́n láwọn ẹranko tí wọ́n máa fẹsẹ̀ mẹ́rin rìn nínú àwọn ẹranko dábàá tó lọ ṣe jíjẹ wọn lẹ́tọ̀ọ́ fún wa tí wọ́n bá sọ pé ànàám nù sẹ̀ríà káàmọ̀ fún àwọn ẹranko oríṣi mẹ́ta yìí lọ́wọ́ bẹ̀ mẹ́ta ní títa kókó mẹ́rin lẹ́bọ̀ọ́ sí wẹ́wẹ́ àbí ju bẹ́ẹ̀ gan lọ márùn-ún ní títa kókó tí wọ́n sọ pé an'am ọ̀kárì ràfúnmi màálù àti àgùntàn tí wọ́n sọ pé an'am ràfúnmi màálù àgùntàn ṣùgbọ́n tẹ́ ẹ máa ń gbé ràfúnmi nǹkan ismu jẹ́ǹsì ni orúkọ ẹ̀yà ni. oríṣiríṣi ń bẹ lábẹ́ ẹ̀yà màálù tẹ́rì náà òun náà lára orúkọ ẹ̀yà ni oríṣiríṣi lè bọ́ sábẹ́ rẹ̀ àgùntàn orúkọ ẹ̀yà ni oríṣiríṣi lè bọ́ sábẹ́ rẹ̀ ṣùgbọ́n níbi sísan kókó tó bá sọ pé ànàám oríṣi ẹranko mẹ́ta nù ràkúnmí màálù àgùntàn nínú àwọn oríṣiríṣi tó bọ́ sábẹ́ ẹ̀yà ràkúnmí. òun náà ni ràkúnmí lárúbáwá àti ràkúnmí tí wọ́n ń pè ní bọ́ọ̀k ràkúnmí lárúbáwá òun náà ni ràkúnmí tí máa ní kékan lẹ́yìn ràkúnmí tí èsì ti lárúbáwá tí wọ́n ń pè ní bọ́ọ̀k òun náà ni ràkúnmí tí máa ní ike méjì lẹ́yìn ràkúnmí tí máa ní ike méjì lẹ́yìn tó eléyìí wọ́n yọ zaka ń bẹ̀. ràkúnmí kan wà ní South American continent tó ẹ gbé subhanallah tí ìbá ti pé èèyàn bá wo ẹnu rẹ̀ mọ orí mọ etí rẹ̀ èèyàn ò ní tètè mọ̀ pé ràkúnmí. ẹ̀yìn rẹ̀ fún ọjọ́ tẹranko tí ó nìké lẹ́yìn fàkúnmí náà ló nà wọ́n yọ zaka rẹ̀ bẹ́ẹ̀ ni màálù màálù lè jẹ́ tilé ó sì lè jẹ́ tinú gbẹ̀ màálù inú gbẹ̀ là ń pè ní kíni ẹ̀fà tẹ̀wọ́ arágùtàn àgùtàn ó lè jẹ́ àgbò àbábo rẹ̀ ó sì lè jẹ́ wúrẹ́ àbórúkọ ó sì lè jókòó fi gbogbo eléyà àgùntàn ni inú wọn ń pè ní ghana torí ẹ ìgbà tó jẹ́ wípé ibil tẹ̀rí yẹn ismu jins ni bẹ́ẹ̀ náà ni bakor ismu jins ni. bẹ́ẹ̀ náà ni ghanam ismu jinsi ni ẹ̀rí kí wọ́n máa ṣe nísìbà bí tẹ̀lé ipa boni هذه الإبل هذه البقر هذه الغنم إذا هذا الإبل هذا البقر هذا الغنم لا هذه تريد اسمه جنسني yadullu kama huwa ala al-jam' jámù ní tọ́ka sí àwọn ẹranko yẹn oríṣi kan náà ni gbogbo wọn o níbi káràkátà o a lè fi ẹran ràkúnmí káfígbá pààrọ̀ ẹran àgbò a lè fi ẹran àgbò káfígbá pààrọ̀ ẹran màálù a lè fi ẹran àgbò káfígbá pààrọ̀ ẹran ẹfà ṣùgbọ́n o iye kilogram tó o bá gbé wá náà ló fi gba èyí tó o fẹ́ gbà dípò rẹ̀ o iye kìlógíràm rẹ̀ náà lọ́ọ́ gbà dípò rẹ̀ ṣùgbọ́n yóò jẹ́ fún mi wọ́n náà gbà tiẹ̀. rìbọ́ wọ bẹ̀ nígbà tí e, ọ̀kan bá ti lé sí kejì ní wúwúwo rìbá wọ bẹ̀ nù. rìbọ́ tún wọ bẹ̀ nígbà tí wọ́n bá jura wọn lọ lóṣùwọ̀n ṣùgbọ́n tó ṣe yí pé kì í ṣe lẹ́ẹ̀kan náà ilẹ̀ gba pààrọ̀ rẹ̀ tí kálukú gba tiẹ̀ lọ́ọ́lé wọn. tẹ́bá ti dágbà sí pé ọ padà wá gbà rìbá wọ bẹ̀ nù ilé ìjọba ti ṣe jẹ́. wọ́n ní wàlúhùmù tọ́yìrì kò lè hí sẹ́m àwọn ẹrẹ ẹyẹ gbogbo wọn ẹyẹ yòówó lè jẹ oríṣi kan náà ni wọn ìyẹn ni pé a lè fi wọn gba pààrọ̀ ara wọn ṣùgbọ́n májẹ̀mú ti mẹ́ńbẹ̀ ni pé wọn ò gbọ́dọ̀ wúwo jura wọn lọ a sì gbọ́dọ̀ gbà á lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́ ara wa eléyìí ni ò ní jẹ́ kí ìbọn wọbẹ̀ eléyìí túmọ̀ sí pé ó lè fi ẹran tòlótòló kó o fi gba pààrọ̀ ẹran adìẹ gbogbo eléyìí ẹyẹ ni wọ́n ó lè fi ẹran pẹ́pẹ́yẹ kó fi gba pààrọ̀ ẹran àparò. tó gbogbo wọn oríṣi kan náà ni wọn ó lè fi wọn gba pààrọ̀ ara wọn ṣùgbọ́n májẹ̀mú ni pé wọn gbọ́dọ̀ pọ̀jù wọn gbọ́dọ̀ wúwo jura wọn lọ ó sì gbọ́dọ̀ jẹ́ ọwọ́sọwọ́ lẹ́ẹ̀kan náà jẹ́tílẹ̀ bá yé wa jẹ́tílẹ̀ bá yé wa a rí i pé àwọn ẹyẹ tí ọlọ́run bá gbà pé ká jẹ àwọn náà là ń rí òun nínú àwọn ẹyẹ tó wà lé bẹ́ẹ̀ náà ni ẹyẹ àdàbà ẹyẹ lé ọlọ́run ti lẹ́tọ̀ọ́ kó ká jẹ wọn ṣùgbọ́n kánákáná àṣá irú àbíkúnnugún gbogbo irú àwọn ẹyẹ yìí. ọlọ́run ṣe léwọ̀ kíkà jẹ o kì í pátá yorùbá pé ẹ̀yin jẹ gún ẹ̀yin fi kíní kan ẹ̀yin lẹ́ẹ̀mà àní ìṣẹ̀rí ọgbà. tìrìpá wọn ní gbogbo ẹranko tó bá ti lé ní ọ̀gá jíjẹ bẹ́ẹ̀ ni gbogbo ẹyẹ tó bá lé kánná jíjẹ tẹ bá wá wò ó wọ́n ní ọlọ́run yọ adìẹ kó bẹ̀ àtàwọn ẹyẹ tí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ yìí àmọ́ gbogbo àwọn ètò lè kánná tí fi gànkan yóò fi gàn mú yóò fi sọdẹ rẹ̀ ọlọ́run ṣe lé wọ̀ bí àṣà bí kànákànná kànákànná tiẹ̀ gan òfin ọlọ́run ní kíkẹ́ pa níbikíbi tẹ́ ẹ bá ti rí láwọn kànákànná tẹ́ ẹ rí káwọn òfin ọlọ́run ní kíkẹ́ pa kódà kó ṣe nínú haram torí pé ń bẹ nu Suwaisiqa àwọn ẹranko tó jẹ́ pòkì bí kájàlè bí kájàlè ibi tẹ́ ẹ fẹ́ fún ó dé ni wọ́n lọ tó àwọn eléyìí sẹyìn kí tó wà ń gbé mọ́tò bọ̀ kò nídìí kọsẹsẹ máa sọ ọwọ́ sí báyìí pé kọ ọfẹ mú kọ kó fi wá túlẹ̀ kí ni kó túlẹ̀ tẹmẹlẹ torí pé sẹrí àgbà kò kọ pa ẹ wá dì mọ gbogbo gbogbo ẹranko tọ́nà bàbá ní pa àbí tọ́ba ní má pa eléyìí ń bẹ àwọn òfin tàbí màá mà tó pọ̀ jẹ gbogbo ìtọ́nà bàbá ní kẹ́ ẹ pa bí ejò ẹyẹ kánákáná ajá àdìgbòlúgi àti etí òsì àdìgbòlúgi gán eléyìí yàtọ̀ sáwọn aráàlú kan ní orílẹ̀-èdè ibì kan ajá ni wọ́n ṣe ti gbogbo ẹ̀ wọ́n á panu abọ́ àwọn oúnjẹkújẹ tọ́ gbogbo ìtọ́lọ́ bàbá ní pa kọ̀tọ́ ká jẹ torí pé ó ti pa aláṣẹ pé ká pa kò sí ní ní kọ́ pa kẹ́kọ̀ọ́ tó wá síbẹ̀ sí kọ́ máa jẹ bákan ní ìtọ́ bá ní pa á nítorí ọmọ bá ní má pa ọ̀dọ́ ká jẹ torí ó lè jẹ àfi kọ́ pa gẹ́gẹ́ bí ẹyẹ hódì hódì ìwọ ni kọ́ pa bóòlù tó wá jẹ tẹlẹ ìjẹun ti ṣe jẹ mbẹ àwọn kan sì ń bẹ sọ́yàgé mi náà kàbẹ́ ẹ̀ mi náà kàbẹ́ inú dọ̀tí làwọn wà inú dọ̀tí làwọn wà bí aláǹgbá adarí pọ́n àkàràwọn kò mọ lọ báyà yóò sì dánwò rí tálàǹgbà bá kú títòsí ibi tẹ ẹ wà kí lẹ́yìn máa gbọ́ yóò máa rùn níbi ìgbẹ́ náà lẹ́wàá ti bẹ̀ bébí ọmọ China bí ọmọ jẹ China náà kúkú dọ́mọ China ó ń jẹ kú jẹ so lẹ́yìn ìjẹ̀bù ṣe sẹ́ràn ọ̀sán láyé ọmọ ajá láǹgbà tọ́ wọ́n ní àṣejẹ kání gẹ́gẹ́ bí àwọn babaláwo wọ́n ní àwọn fẹ́ẹ́ sojẹ àṣejẹ kan fún ọ ó ti jíjẹ ni o <laughs> ọ gbọ́dọ̀ ya jíjẹ o ọmọ akálàgbẹ ẹni pẹ̀lú ẹ̀fọ́ <laughs> oúnjẹ kú jẹ kí lọ fẹ́ẹ́ dà tí wọ́n fẹ́ẹ́ lówó bẹ́ẹ̀ tó sì mọ kù abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o tó ṣé wọ́n wá ní ṣé gbogbo wa ní ní tòsí ètò sì ní ẹ kọ́pọ̀lọpọ̀ ni wọ́n ń gbà fọlọ̀ mọ́ọ̀kù kẹ́ni ó kọ̀ la tí ó rọ̀ dànù Abrahamu lọ jẹjẹ kú jẹ pékin wọ́n ti lè ní ẹnu mi kọ́ máa fi gbé jẹ o kò gbọ́dọ̀ fọ́ gbé jẹ o kò gbọ́dọ̀ fọ́ pẹ́ o ẹnu a ẹnu ló fi aláǹgbá jẹ láì sájá <laughs> tó gbogbo eré eléyìí ká jìnnà àwọn ẹranko tó bá jẹ́ yẹ gbogbo wọn oríṣi kan náà ni wọ́n lè fi wọ́n rara ó lè fi wọ́n gbára wọn ó lè gbé kìlómítà à kìlógram mẹ́ta wá nínú ẹran tòlótòló kó fi gba kìlógram mẹ́ta nínú ẹran adìẹ ojú wa la mẹ ṣùgbọ́n mo tòlótòló tẹ ẹ dúró náà Islam ni o ìṣerú ètí máa pọ́n tí wọ́n jẹ́ pọ́n ti fi ń jìnnì kọ́ lórí wọn wàlúhùmù dàwẹ́sì máì kò lè hẹsẹ̀m gbogbo àwọn ẹranko ẹran àwọn ẹranko tó yẹ pé omi ni wọ́n ń gbé oríṣi kan náà làwọn oríṣi kan náà ni wọ́n. eléyìí tó túmọ̀ sí pé ó lè fi ẹja odò kó fi gba pààrọ̀ ẹran míì tó náà ń gbódò lọ́tùmájẹ̀mú ni pé wọ́n dọ́dọ́ gba ló sùn wọ́n yóò sì jẹ́ fún mi wọ́n náà gba tiẹ̀ eléyìí kí ọlọ́run ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lè pààrọ̀ rẹ̀ wọ́n ní wọ́n máa tawallada min luhumil jinsil wahid min shahmin fahuwa kalahmih wọ́n ní nǹkan tó tara oríṣi àwọn ẹranko tá a pè lóríṣi kan náà yìí jáde gẹ́gẹ́ bí ọ̀rá ọfẹ́ fi ọ̀rá màálù kó fi gba ọ̀rẹ́ ewúrẹ́ tọ́ba léwu tọ́ba lọ́ra bí n ta sọ nípa ẹran wọn náà la sọ nípa ọ̀rá igbe iye ọ̀rá tó bá gbé wá náà ló fi gba ọ̀rá èkejì ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ni pé fún mi wọ́n náà gbà torí ẹran lọ́ra ti jáde níta sọ nípa ntọ́ jẹ́ pilẹ̀ iná ìlà sọ nípa ntọ́ tara rẹ̀ jáde. وألبان ذلك الصنف وجبنه وثمنه صنف wọ́n ní bẹ́ẹ̀ ni wàrà wàrà àwọn ẹranko yẹn mílìkì ara wọn wọ́n fẹ́ẹ́ fi mílìkì ràkúnmí wọ́n fẹ́ẹ́ fi gba mílìkì màálù ìwé lẹ́rù pé ó dùn jù gan nàám ìdí tí wọ́n máa fi pààrọ̀ nǹkan nù mílìkì ràkúnmí mílìkì màálù mílìkì àgùtàn mílìkì àgùtàn dùn ju gbogbo ẹ̀ lọ báwọn ẹranko yẹn bá ti kéré sí bẹ́ẹ̀ ni mílìkì wọn máa dùn so nísìnyí wọ́n wá fẹ́ fi mílìkì ràkúnmí wọ́n fẹ́ fi gba pààrọ̀ mílìkì àgùtàn déédéé òdiwọ̀n tó bá gbé wá iná lòdiwọ̀n tó wọ́n fi fún ọ. àní sọ pé àyìn lẹ́yìn tó délé lọ à ah, tó ti jẹ́ pé mílìkì rà kúmi tí wọ́n bá ti mú ọmọ ìyàgbẹ́ ni tí ọba rí gbẹ́ àti gbẹ́ àwọn lárúbá ń sábà ṣe nìyẹn yọ bẹ̀rẹ̀ sí yàgbẹ́ ni. so wọ́n ti sọ yìí pé mílìkì rà kúmi ẹnikẹ́ni tí wọ́n bá mú ọgbọ́dọ̀ rí dájú kó níyàwó nítorí pé tí wọ́n bá lọ ọmọ mílíkì ràkúnmí líle lábẹ́rẹ́ ọmọ ẹ̀ lé tó bẹ́ẹ̀ làwọn ràkúnmí máa ń sọ tó o túmọ̀ sí pé tí wọ́n bá níyàwó ọlọ́mọdé ọ̀daràn tó tó bá fẹ́ gba mílíkì ràkúnmí tó fẹ́ fi pààrọ̀ mílíkì mi iye tó bá gbé wá iye rẹ̀ náà wọ́n fún ọ. bẹ́ẹ̀ náà ni jubunu hu ọ̀ra àyìn wọ́n ti pè é epo rẹ̀ epo rẹ̀ sẹ́gbẹ́ wọ́n mú jáde lára rẹ̀ tí máa dàbí bọ́tà pẹ̀lú bọ́tà ní jẹ́jú bùnú ẹ̀sìn tí màá pé máa lù tí ẹ̀ hàn dáadáa nígbà tó máa kó mílìkì jáde tó máa bẹ̀rẹ̀ sí ní sè ètí ó lè lórí rẹ̀ àbí sálẹ̀ rẹ̀ tó onímọ̀ sábà di bọ́tà tẹ́lẹ̀ yẹn ẹ̀ríkẹ́ ní nàìjíríà ń bí àwọn máa sábà lò àwọn ibi jẹ búrẹ́dì wọ́n máa lò ó wọ́n lọ dín yọ gbẹ wọ́n gbàlùbọ́sà sí yọ máa ta fíkàfíkà wọ́n máa dà sórí tuwó dà sórí mọ́sà yóò fi jẹ́ kí ẹni tó jẹ òwú jẹ òwú jẹ. tẹ̀lé yìí náà tẹ́ bá fẹ́ fi gba pààrọ̀ ara wọn iye tó kó wa iye rẹ̀ náà ni wọ́n fún ẹ kò sì wúwo sí gbogbo oríṣi kan náà ni kò sí yàtọ̀ ìyàrá pé tó bá mú wa náà ni wọ́n fi fún ọ ní wíwúwo àmọ́ tá a bá pè lóríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ńkọ́ kọba tọ ibi kọ ta ọ̀kan fi gbà kejì lọ́nà tí èyí tó ta yọ pọ̀ ju èyí tó fẹ́ gbà lọ àbí tí èyí tó fẹ́ gbọ́ pọ̀ ju èyí tí wọ́n fẹ́ ta lọ. tó eléyìí ibi tá a dúró sínú lẹ́yìn rẹ̀ afá bẹ̀rẹ̀ sí ní sàlàyé fún wa nípa pé téèyàn bá ra oúnjẹ téèyàn bá ra oúnjẹ ìjọ tó kéèyàn tún oúnjẹ yẹn tà kótó di pọ́pà ìwọ ra ìrẹsì ọ̀rọ̀ àpò rẹsì ọgọ́rùn kan kótó wá di pé wọ́n gba àpò rẹsì tí wọ́n náà lè ta fẹ́ lòmù àbọ̀ ra iṣu ọwọ́ mẹ́wàá wọ́n ń bọ̀ kó bọ̀ láti kìdé iṣu tó dé sí wọ́n lè tún ta lọ́jà pé iṣu tí ń bọ̀ o wọ́n ta fún yín ẹ̀rọ rẹ̀ pọ̀ lọ́jà ẹ̀hẹ́n tó lè ta kó tó di pọ̀ gbà. bàbá ti ń tèrè lọ́jà èrè ti káàsì ń lù wọ́n ti wá ọ́dà rẹ̀ ń bọ̀ láti gọ̀m̀bẹ̀ ìwọ́n náà ti gbà o o ti sanwó o ti rọ́jà tó ra o tí wọ́n náà lè ta kó tó di pọ̀ gbà ẹ̀wà tó ti rì tó lè ta kótó kótó di pọ̀ gbà tẹ́lẹ̀ yìí ìlàlàyé rẹ̀ ń bọ̀ ìyẹn ra mọ́ngòrò tó náà wọ bẹ̀ wọ́n ní wọ́n ń gbé tirẹ́là mọ́ngò kan bọ̀ ẹ̀yin òsì tí ìgbà lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ sí sọ́pláì rẹ̀ ṣé mọ́ngò náà wọ bẹ̀ àbí ọ̀wọ́ bẹ̀ àlàyé rẹ̀ ń bọ̀ àgbọ̀ ti ráìsì àgbọ̀ ti dùn ẹ́ àsìkò ọ̀sẹ̀ wà máńgò ti jẹ́ òun náà ń bọ̀ àbí máńgò ti jẹ́ òun náà ń bọ̀ tó gbogbo irú àwọn eléyẹn ni ti àlàyé rẹ̀ ń bọ̀. ṣé ìdájọ́ tí a bá wá mà nípa tó ń jẹun ṣé náà lọ́ọ́ kárí sìmẹ́ǹtì ní ìzọ́ra sìmẹ́ǹtì látọ̀bájá náà sìmẹ́ǹtì ọ̀bájá náà kí a lọ lọ wọ́n fún ọ lálòkéṣàn kò sì sanwó rẹ̀ ìgbà tó sanwó twenty tírélà mẹ́ta ìwọ gan òtún ìfojú gan ni twenty ọwọ́ á mú allocation yẹn lọ́ba ìpìtà ní ọ̀rà bí ṣe máa ń ṣẹlẹ̀ nu ìpìtà ní ọ̀rà ẹlòmíì lè wá ra lọ́wọ́ rẹ̀ kọ́ bọ́ fi èrè twenty thousand sí sọ́yẹ́ kí tó bá fẹ́ jókòó tà èrè sixty thousand lọ́jẹ̀ àmọ́ lásìkò twenty thousand express ó tún máa retí allocation tó sùn míì sọmọ kéde ìsìn àsìkò tí wọ́n tà fún pépà lọ tà fún o àbí twenty tí pépà ọba padà di twenty bó ni kọ́ máa wọ́ ọ lọ tó náà ń bọ̀ nípa pé ẹ rí i pé ọ̀pọ̀ nínú business especially fáwọn tó bá lówó gan tó máa lọ gba ọjà ní company ní factory àwọn èèyàn wà tó yẹ pé àwọn gangan ni wọ́n fún ní distributorship àmọ́ tó yẹ pé kò ní ṣọ́ọ̀bù kan títí ń tajà fún tó bá ti gba location tó sùn yọ tà ní yọ sanwó rẹ̀ òun náà wàá tà yọ gbèrè lórí ẹ̀ yóò ti lọ sùn kálé nítorí retí tó sùn mí ṣé gbogbo eléyìí mú àbí òun tó ká rajà ká tún tà kó tó di pa àgbà á wàá fún ní a àti bá tó wípé a rẹ̀ òun ló ń jẹ gbáà rẹ̀ oníkéni ntí kìí sọjà tẹlẹ yìí lábẹ́rẹ́ àlàyé nípa rẹ̀ ọlọ́run kò fún wa ní àgbọ̀ yìí tó péye nínú ẹ̀sìn wa fọ́nrán wa lọ lórí àti máa fi dá àgbọ̀ yìí ṣe wà o kò ṣe láwùjáre fún wa kọ́ mọ́tò oníbàlọ́jọ́ àtẹ̀tù wí àtẹ̀tù gbọ́ fọ́nrán tó wa lọ lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la illa anta wa atubu ní àdúgbò àtàwọn ọ̀rọ̀ wọn bá lọ sí ṣọ́ọ̀bù wa èyí àwọn àtàwọn ìlú àbúrò ọ̀rọ̀ àwọn Thank you.